الحمد لله fún ọlọ́run ọba wa allah alladhi amara anbiya'ahu bil hijrati min al kufri ila al islam ọba tí ó ń pa àwọn ànábì ọlọ́run ọba láṣà yìí pé kí wọ́n kó nínú kèfèrí ìbọ̀rìṣà kí wọ́n bọ́ sínú ẹ̀sìn islam ẹ̀sìn alálàáfíà wa ala nabiyyina muhammad salatu wa salam aláfíà ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá wa muhammad wa ala alihi wa asuhabihi ahli salam kó bá wọn ara àtàwọn sọ̀hábà àtàwọn ẹni rẹ̀ àwọn tí ọlọ́run ọba Allah tí ó fi àlàáfíà sínú ayé wọn ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìtàfi bá ní sọ̀rọ̀ lẹ́ni òun náà ni alhijiratu wa ma'iyyatullahi li nabiyillahi Musa wa nabiyillahi sallallahu alayhi wa sallam hijira ìkúò láti bìkan bọ́ bìkan ìkúò nínú ìmọ̀síntọ́lọ́ndá bọ́ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọba tí ọ̀dá gbogbo nǹkan àtàlànsẹ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba ṣe fáwọn tí wọ́n dúró tì í gẹ́gẹ́ bí anabi wa Musa àtànabi Muhammad sallallahu alayhi wa sallam alihijaratu ẹ̀yọ́ mayami ama gbọ́ tí wọ́n mọ̀ ní alihijira ẹ̀rí hijira iya tariku biladi kufri ila biladi islam òun náà ni kéèyàn kó ní ìlú tí wọ́n ti ń mú orogún pẹ̀mọ́lọ́hùn tí wọ́n ti ń bọ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́n kí n wá lọ́nu ìlú tẹ́yìn ó ti máa rí ọlọ́run bá nìkan sí òní wọ́n ń pè ní èèyàn ti ìjìrá lianna dina eh, wal ghayatu al uzma min khaliki khaliki torí ẹ̀sìn ẹ̀yọ́ miami ẹ̀ máa jẹ́ afọ tẹ́ntẹ́rẹ́ mu ẹ̀sìn gangan ò ní ìdí pàtàkì tó ga jù tọ́lọ́run fi dá gbogbo ń tọ́ dá táwa náà ń jẹ́ kàn bẹ́ẹ̀ kó wọn lọ lè mọ ìpè ayé tó wáyé ọmọ ìyá mi ẹ̀sìn lọ́wọ́ tí ọba tó ń ṣe nílé ayé yóò ràn ọ́ lọ́wọ́ láti lè bá ṣẹ̀sìn ni ẹ̀sìn nìkan lọ́wọ́ sì béèrè tó bá jáde nílé ayé tó bá dojú àlìkìyàmá ọ̀rọ̀ ẹ̀sìn nìkan lọ́wọ́ máa bọ̀ sọ. eléyìí yóò wá jẹ́ kọ́ dira kọ́ lọ lè múra bẹ́ẹ̀ sì ń ṣe ní bọ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àtòjúṣe rẹ̀ wọ́n ti pa wá láṣẹ ipe ìjìra méjìlá a máa ṣe ìjìra yìí tọ́jú pé a máa ṣe pẹ̀lú ìyípadà ẹ̀mí wa láti bi èyí tí ọ̀dà bọ́ síbi tọ́da àti láti kú ní ààyè kan bọ́ sí ààyè kan òun náà ní ìjìrà lù á máa kú nílùú kan bọ́ sílùú kan ìjìrà ara ara la máa fi sèyìn á kú nílùú kan bọ́ lù kan nítorí kẹsàn án má bàa bọ́ lọ́wọ́ wa al-hijratul ma'nawiyya ẹ̀rí ìjìrà yìí tó jẹ́ pé á máa ṣe nínú ẹ̀mí wa òun náà ní ìyàrá al-hijratu min al islam gbogbo wa ká lè ẹ̀mí wa kájíkẹ́mi wo yí padà kúrò nínú ìmọ̀ bọ́ntọ́lọ̀ǹda ìmọ̀ sentọ́lọ̀ǹda káwá padà sọ́dọ̀ Allah tó dá gbogbo nǹkan eléyìí náà ń pè ní Islam a kò nínú bídíà ìmọ̀ fintọ́lọ̀wọ̀ ọba ògbé kalẹ̀ sẹ́sìn a kò ń ni wọ́n ń pè ní bídíà a wà bọ̀ sínú sọ́nà èyí tá nábì gbé kalẹ̀ a lọ lè bẹ́ẹ̀ mi wá sọ̀rọ̀ torí pé Ọlọ́run ò ní gba ẹbọ lọ́wọ́ rẹ kò sì ní gba bídíà lọ́wọ́ rẹ lẹ́yìn náà a kó nínú àwọn ẹ̀ṣẹ̀ burúkú tí a máa fi ń ṣe ọlọ́run a kó ń bẹ́ a wà padà sí ìmọ̀ tẹ̀lé tọ́lọ́run eléyìí ni ìjìrà tẹ̀mí gbogbo wa lánàá bùkátà sí. qala rasulullah sallallahu alayhi wa sallam anabi sọ fún wa pé alẹ́ mùsùlùmù mùsùlùmí òdodo máa ń sẹ́lẹ̀ mọ́lẹ̀ mùsùlùmí ọ̀nà min lisanihi òun náà lẹ́ni tí àwọn mùsùlùmí tí wọ́n là níbi àwọn rẹ̀ Eh, kì í fáwọn rẹ̀ sàbúrú fáwọn mùsùlùmí ẹgbẹ́ wọ̀yẹ́ dìhì kì í sì fọwọ́ rẹ̀ sàbúrú fáwọn mùsùlùmí ẹgbẹ́ ká má ṣèkà ká má sàbúrú ká má jàǹbá àwọn èèyàn wal muhajiru man hajara ma naha Allahu anhu anábìlẹ̀ ni ti ń ṣe ìjìra inú ẹ̀mí òun náà lẹni tí ó jẹ́ kẹ́mi rẹ̀ ó kù níbi ntọ́lọ̀ ń kọ̀ fún ọwọ́ bọ́ síbi ntọ́lọ̀ wọn bá ní kọ́ máa ṣe gbogbo àlá ní bùkátà sí kọ́lọ́mọṣẹ́ tán wá sí jù báyìí lọ al-hijratul hissiya ẹ̀rí ìjìra èyí tó jẹ́ ti ara èyí tó jẹ́ pé a kò láti ìlú kan bọ́ọ̀lù kan ìyàtọ̀rẹ̀ kùlìbìlà àdìwọlẹ̀ àmákìnrin lẹ́tì látọ̀mí kúnnù ìbàdàn tó fi à òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká kò ní àwọn ìlú tá a ti rí ọlọ́run ọba sìn àwọn ààyè tá a ti rí ọlọ́run ọba sìn ká kò ń bẹ̀ ká tíráfù kò ń bẹ̀ ká lọ ìlú tá a ti máa rọ́lọ́ sìn nítorí pé n tàn ṣe ti ń dé wa lọ́wọ́ tí ò jí kò ń bẹ̀ yẹn ọ̀rọ̀ ayé ní ọ̀jẹ̀ ọlọ́run ò sì ní béèrè ayé lọ́wọ́ wa ẹ̀sìn ní ó béèrè lọ́rùn ayé fẹ́ ṣebọ̀ yìí ṣẹ̀sìn ni ẹ̀sìn ò gbọ́dọ̀ bàjẹ́ nítorí ayé ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́ni à ń bẹ láwọn ìlú kan tó jẹ́ pé ẹbọ ni wọ́n ń ṣe kèfèrí ni wọ́n ń ṣe ń bẹ̀ aláti kú ń bẹ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ń sọ fún wa pé ibi wọ́n bá ti ń sin ẹlòmíì yàtọ̀ sọ́lọ́wọ́n bá a gbọ́dọ̀ wà ń bẹ̀ ní léyìí tó pé yóò máa di wa lọ́wọ́ láti máa sin ọlọ́run a kú ń bẹ̀ kíkú ń bẹ̀ dandan ni fún wa ọlọ́wọ́n bá Allah sọ ọlọ́wọ́n bá ní innal ladhina tawaffahumul malaika ọlọ́wọ́n bá ní ẹ̀rí àwọn ẹ̀dá kan tí ara àwọn màláìka sì kan wá gbẹ̀mí wọn wọ́n sì wá gbẹ̀mí wọn nígbà wọ́n gbẹ̀mí wọn tẹ́mi wọ́n bọ̀ báyìí zalimi anfusihim a ah, wọ́n wá jẹ́ni tí wọ́n ti ṣàbòsí fẹ́mi ara wọn ọlọ́wọ́n bá ti bínú sí wọn ọlọ́run bínú sọ nígbà mi ń bọ́ lọ́wọ́ báyìí e, ń jáde pẹ̀lú bínú ọlọ́ni lérí wọn kọlu fi makuntum àwọn màláìkọ ma wá bí wọ́n yí pé níbùlẹ̀ wọn á wà tẹ́yìn wá dolórí ibú báyìí kọlu kunna mustata'afina fil ard wọ́n wá ń fèsì yí pé a wà nílùú kan ni àwọn èèyàn ni wọ́n ń jẹ wá ń pa nílùú yẹn pé wọ́n ní àgbọ̀dọ̀ jáde ọ̀gá wa ló ní ká máa kú òní ibi ó fi wá sí àfa wa ló ní ká máa ṣe àwọn aráàlú wa àwọn ni wọ́n jẹ wá ń pa wọ́n ní ká máa ṣẹbọ wọ́n ní ká máa sìnkàn mí yàtọ̀ sọ́lọ́hún alágbára láti kó ń bẹ́ẹ̀ ní ibi ọlọ́run dá wa sí nìyẹn ìlú tá a ti bára wa ní ilé tí wọ́n ti bí wa ní àwùjọ tá ń gbé ní kọ́ọ́lù ọlọ́run ọba ní àwọn màláíkà wa sọ fáwọn yìí pé a alam takun ardullahi wasi'atan fatuhajiru fiha ọlọ́run ọba ní àwọn màláíkà ọmọ wa sọ fún wọn yìí pé ṣé eré ilẹ̀ ọlọ́run ọba ò fẹ̀ ṣé kò sílùmí tẹ̀ lè gbé má tẹ́ rí ọlọ́run ọba nìkan sìn fatuhajiru fiha tẹ́ wàá sí ìjírà lọ́bẹ̀ tẹ́ kú níbi ẹ̀ wà ní tẹ́ ti rọ́lọ́sìn tẹ́ ti ń sin kan mí ni ṣé kò sílùú mi mà lérí ilẹ̀ àfi ìlú yín nìkan kò sílùú mi mà lérí ilẹ̀ àbágbègbè yín nìkan a fáwùlà àríkà ọlọ́run ọba ní àwọn ẹni yẹn màáwáhùn jahannam inú jahannam ni ọlọ́run ó kó sí ọlọ́run ò ní gba excuse wọn ọlọ́run ní gba àwíjàre wọn wọ̀sá àti màṣúírọ̀ ọlọ́run bá ní ibi wọn darí sí yẹn burú jáì inú náà yẹn burú jáì fún wọn tí wọ́n bá mà Suratun Nisa Quran four aya ninety seven lọ́wọ́ ìwọ náà lọ́ọ́ lè ka fúnra rẹ̀ ló fi mọ̀ntì ọkàn nínú ọ̀rọ̀ rẹ̀ fíkẹ́ kó dẹ́lẹ́lì kí là ń gbọ́ yé ń bẹ̀ òun náà ni pé aláàpá ó láṣẹ yìí pé kó níbi ìlú tí wọ́n ti ń bọ̀rìṣà kọ́ lọ́ọ́lù tí wọ́n ti máa bọ̀rìṣà àbí tí wọ́n ti ní di ọ lọ́wọ́ láti máa sin ọlọ́run kúrò nínú ẹbí yín tí wọ́n ti ń ṣoògùn kúrò láàrin àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ ti ń ṣẹgbẹ́ awo kúrò láàrin àwọn ará ọ́fíìsì yín tẹ́ ẹ ráyè kírun ilé tó bá gbà tọ́ rẹ sì ń sìn bẹ̀ tẹ́sí ń bàjẹ́ mọ́ lọ́wọ́ ń bẹ̀ ọ̀ọ́ta lé náà ó lè ra lé síbòmí nítorí torí ẹ̀sìn la ṣe dá ọ ilé tó gbà tẹ́sí ń bọ́ mọ́ lọ́wọ́ lọ́lẹ́ gbalé mi ìtọ́lọ́wọ́n bá sọ fún ọ kọ́mọ wa sọ fọlọ́n jàlè kí a mọ̀ pé nàìjíríà làwa wà ilẹ̀ yorùbá làwa wà a nǹkan ha nǹkan lẹ́nì ọlọ́wọ́n bá ní òun sọ fún ọ yí pé ó sì ṣe ọ̀sàbòsí fún rẹ̀ ọwọ́ àwọ̀ jahannama èèyàn máa yá mi nínú ẹ̀sìn islam níta ń gbọ́ yín bẹ́ẹ̀ náà ni pé gbogbo ibi abá wà tí má ti mú wá jìnnà sọ́lọ̀ ọ̀wà ń bíṣẹ́ òórínú kí ọmọ ìyá òórínú kí àbọ̀njẹ̀rún pọ̀ ọwà níbi iṣẹ́ wọn ni kọ́ wá nígbàgbọ́ lérí ìgbàgbọ́ àwọn tí wọ́n ń bẹ níbi iṣẹ́ yín tí èsì ṣe gbàgbọ́ rẹ̀ ọwọ́ nítorí pé òun ṣiṣẹ́ ń bẹ̀ ọlọ́run ọba dé sí òṣìṣẹ́ ọ́fíìsì mi ma ṣé kò ṣiṣẹ́ mi ma tọ́ ma ṣe nílùú ọlọ́run ní díá dọ́run mọ́ tọ́ o ẹni bá fẹ́ ẹ̀sìn lẹ̀ oyé tí wọ́n wá ń ṣe nǹkan míì tọ́ wá ní nǹkan òní ń dìhun lọ́wọ́ ọlọ́run ọba lọ́wọ́ sọ fún yín pé ilẹ̀ ń fẹ̀ iṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ náà ni ìlú pọ̀ tóun dá kí ló dé tó kúò níbi tó wà ń bọ́ síbòmíì torí ẹ̀sìn kẹsì má bàa bọ́ ọlọ́run fẹ́ ní kanábí ó kò ní má kakọ́ ọmọ lọ́mọdínà ọlọ́run pa aláṣẹ pé gbé ẹ̀sìn rẹ sá ìwà táwọn sàhábà rẹ ẹgbẹ́ la ilaha illallah sá àwọn olóògùn lẹ́jọ̀kọ́tì àwọn olóòsà lẹ́jọ̀kọ́tì àwọn ẹlẹ́bọ lẹ́jọ̀kọ́tì ẹ wá máa lọ Màdínà báyìí ìbẹ̀lẹ̀ ti máa rí ìgbàgbọ́ yín lò tẹ́yìn bá sì ti kúrò níbi tí èèyàn ti nígbà láàyè láti sin ọlọ́run ọlọ́run ọba aláwòrán yàn lọ́wọ́ níbi téèyàn lọ yóò tó yàn ọlọ́run máa tún má pèjúwe wa lára anábì Musa alayhi salatu wa salam nígbà tí ó sọ fún Fáráò náà pé kọ́ mọ́ pèrè lọ́lọ́run mọ́ Fáráò kó àwọn ológun jọ ó ní kí wọ́n máa padán ọlọ́run ní kánábì Musa borí wọn ọlọ́run wa ni wọ́n Musa kó nílùú kèfèrí o ìlú àwọn olórí ibú ni ìlú àwọn kèfèrí ìlú àwọn ọ̀tá ọlọ́ni kó ń bẹ̀ máa wá lọ sí Palestine níbi tí ìgbàláyé ó ti wà fún ọ láti ṣẹ̀sìn ọlọ́run bó ṣe wá kó ń lò Fìràwọ́nà àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n bá tún lé e pa wọn ọlọ́run bá ń sọ ní Qur'an ọlọ́run bá ní falamma tara alijamu'an anabi musa ń lọ pẹ̀lú àwọn ọjọ́ rẹ̀ ó wá dé tí odò anabi musa dúró wọn mọ̀nà tán fẹ́ gbà mọ́ nígbà wọn wọ̀ ẹ̀yìn wọn rí Fáráò àtàwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n ń bọ̀ pẹ̀lú nǹkan ìjà àwọn sì wá pọ̀ rẹpẹtẹ àwọn àjọ anabi musa ò tó nǹkan kọ́lá asuhabu musa àwọn àjọ anabi musa tí wọ́n sẹ́ gba islam nínú àwọn ológun Fáráò tí wọ́n gba islam inna lamudrakun wọ́n wá sọ pé musa ọwọ́ ti tẹ̀ o kọ́lá kàlá ànábì Musa ní kò rí bẹ́ẹ̀ ọwọ́ lè tẹ̀ wá torí pé inna ma'iya rabbi sayahadin ọlọ́run bá ń bẹ pẹ̀lú mi yóò má bayọ̀ wá níbi àwàyè fáwọn hayina ila musa ọlọ́run bá ní àṣewà ránṣẹ́ sí musa pẹ̀lú gbàgbọ́ rẹ̀ anadore bí aṣọ kalin bahar wá fi ọ̀pá rẹ̀ la omi yẹn fanfalakọ ni odò bá pín sí méjì fakana kullu firiqin katawudil azim ọlọ́run bá ní ẹgbẹ́ kọ̀ọ̀kan wá dà gẹ́gẹ́ bí òkè tó dádú anabi musa àtàwọn àjọ rẹ̀ àwọn bá rọ́nà lọ fìràwọn àtàwọn ọmọ ogun rẹ̀ làwọn náà bá bọ́ sínú omi àwọn náà fẹ́ gba bí onígbàgbọ́ gbà wọ́n fẹ́ gba bí tí onígbàgbọ́ gbà àwọn sì nígbàgbọ́ ọlọ́run bá tì wọ́n bọ́ nú omi eléyìí wà nù suratu shu'ara quran twenty six ayah sixty one dé sixty three ọjọ́ tí ọlọ́run bá wà là nàbì musa àtàwọn àjọ rẹ̀ kó lọ́wọ́ firaoni ọjẹ́ ọjọ́ kẹwàá oṣù muharram ẹ̀rí ọjọ́ kẹwàá yìí ànábì musa máa fi gbààwẹ̀ nígbà níbi wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n dé madina wọ́n bá àwọn yahudi tí wọ́n ń gbààwẹ̀ ànábì ní àwẹ̀ wọlé yẹn ń gbà wọ́n ní àwẹ̀ tá ànábì musa máa ń gbà ní. ànábì láwa lẹ́tọ̀ sáwẹ̀ yìí jẹ́ yín lọ ẹ̀yin ọgbàgbọ́ ẹ̀yin àwa la gbàgbọ́ anabi ni siyamu yawmi ashura anabi ni àwẹ̀ ọjọ́ ashura ọjọ́ kẹwàá oṣù muharram ahtasibu ala Allah ayukaffira sanata allati qabla mo gbàgbọ́ ìpè ọlọ́run ọba àlá yóò pa ẹ̀ṣẹ̀ ọdún kan nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké téèyàn ṣẹ̀ ọlọ́run parẹ́ fún yàn téèyàn bá ti gbà àwẹ̀ ọjọ́ náà ayọ̀ mayami anabi wa ni àwọn tó wá gba ìjọ kẹsàn tiwa kó lè yàtọ̀ sí tiyín anabi ni la ń bàkẹ́tù ìlà kọ́ọ̀bìlì tọ́lọ́n bá sọ ẹ̀mí mi lọ́dún tí ń bọ̀ la àsomọ́nà tàṣà èmi ò tún gbàjọ́ kẹsàn-án kún tèmi kó lè bá yàtọ̀ sí tìyín ànábì ọ̀fẹ́ kájọ wọn. ẹ rí ọjọ́ kẹwàá oṣù muharram táwọn wí òun náà ní ìjọ alamisi tí ń bọ̀ thursday tí ń bọ̀ òun náà ní ìjọ kẹwàá nínú oṣù muharram tí wọ́n máa ń gbààwẹ̀ àṣúrà yóò bọ̀ sí twenty of september ẹ̀yọ́ miami nínú oṣù táwa yìí alamisi tí ń bọ̀ òun náà làwẹ̀ àṣúrà tọ́ba lè gba ìjọ wednesday alárùbámà ó fi dà náà ni àmọ́ jọ ti alamisi yẹn má jìyàn bọ́ ọ wà gba ládàá pọ́ngbàwẹ̀ alamisi ó tún gba ládàá àwẹ̀ aṣọra papọ̀ àna ọlọ́wọ́n ba lè rí wa ni. àwọn èèyàn wá pín sí eréṣin mẹ́ta níjọ aṣọra yìí ẹ̀rọ àwọn kan táwọn máa yọ̀ tí wọ́n máa ṣe pati wọ́n làwọn ṣe káyókáyó àwọn eléyìí wọ́n sọnù nítorí kan máa ṣe kan ṣe àwọn kan bẹ àwọn ọmọ ìbànújẹ́ wọ́n máa lára wọn ládàá wọ́n máa yọ ẹ̀jẹ̀ lára wọn wọ́n máa sunkún wọ́n máa yẹra mọ́lẹ̀ èyí làwọn ṣe à àwọn náà sọnù ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alùsùnà òun náà ni àwọn tí wọ́n ń gbààwẹ̀ níjọ́ àṣùrà àwọn yìí ni wọ́n ń súnmọ́ ọlọ́wọ́n ọba pẹ̀lú tànàbí filẹ̀ àwọn abẹ lọ́wọ́n alákọ́lọ́mọsá fàṣínú àwọn tí wọ́n máa tẹ̀lé súnà nàbì àwẹ̀ náà kọ́lọ́mọsá gbà lọ́wọ́ wa wasalaamu alaykum wa rahmatulahi